الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí àlàyé tà ń ṣe lọ nípa àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn tí wọ́n máa sọ pé gbogbo bídá òun mo fẹ́ ká ṣàlàyé kìíní ìdá kìí ṣe pé nǹkan ó yẹ kó rújú but ó ti wà láwùjọ wa náà ó wá dá kásàlàyé rẹ̀ torí kó láwọn implications tó pọ̀ àlàyé tí mo ń ṣe lọ tàbá gbàgbé ó ní wípé anábì sallallahu alaihi nínú hadithi táǹkà táà sí fi ń ṣe gbogbo tánàbí dákọ ọmọ bí hadithi ojú pé kúlù bídátín dọ̀lálà wà kúlù dọ̀lálà tí ń tí náà gbogbo tánàbí sọ ojú yẹn lọ dọ̀lálà lànàbí sọ àwọn sàábí ànàbí náà dọ̀lálà náà ni wọ́n máa ń lò òkú mẹ́ awá ní pẹ̀lú túnmọ̀ dọ̀lálà dọ̀lálà ó lè ní ẹ̀ṣẹ̀ bá ṣe máa ó lè mí ní kúfùrù ó lè mí ní ṣírkù àṣọ pé kò lè mí ní kúfùrù but ó lò lànàbì ti bẹ̀rẹ̀ which is gbogbo tó bá ti pé tí a bá wí ní pé àwọn kan bẹ náà bídá o orúkú wọ́n jẹ́ dọ̀lálà dọ̀lálà tẹ́dé lẹ́fù pé ó dé kúfùrù ó kọ̀rẹ̀ àwọn kan bẹ náà bídá o tó jẹ́ dọ̀lálà dọ̀lálà tẹ́dé lẹ́fù ṣírkù àwọn kan mẹ́ta ah, àbí ìdàgbà àdọ̀lá àlàyé òdé lẹ́gùn kú fún àbí ṣílùkù ó correct ìtumọ̀ tó yẹ kó jẹ́ nìyẹn ẹni tá a lè máa bá rí ilẹ̀ tó bá sọ wípé àwọn bídà kan bẹ tí kìí ṣe dọ̀lálà àbí tó dà kò sí nǹkan kan tó lè jẹ́ dọ̀lálà tá ló dà ẹ̀hẹ́n alẹ́báyẹ̀ wípé anábí ah, pé dọ̀lálà kí ń pé kí wọ́n pè ní hasana ò sí dọ̀lálà kan tó jẹ́ hasana yes Ah, àbíkẹ́ èèyàn sọ pé à ah, lẹ́bí ṣe tí o kò sí bíbí àti ìlẹ́bù bó ti lè dé lẹ́bù kúfrù àbí ṣírùkù ìyẹn náà rán kọ́sù dọ̀láàlà lè dé kúfrù àti ṣírùkù pẹ̀lú nọ́sù Qur'an nígbàtọ́lọ́wọ́ bá fẹ́ sọ̀rọ̀ ṣírùkù Qur'an pé wà mọ́ yú ṣírùkù bìlá fàkọ̀dọ́là dọ̀láàlà mubina ẹ̀hẹ́n tó bá yẹ ṣírùkù ó ti dé ó ti ṣe dọ̀láàlà tó ọlọ́run pé ẹni tó wá sọ pé bídíà ò lè dé kúfúrú fọ́rọ̀nù kò sí bídíà ṣe wà tó lè jẹ́ kúfúrú fọ́rọ̀nù kò sí bídíà ṣe wà tó lè jẹ́ ṣírú fọ́rọ̀nù kò sí bídíà ṣe lè wà tí bídíà ṣe lè wà tí yóò wà jẹ́ bídíà tó dáa wá ẹni tó bá sọ pé tẹ̀tàn bídíà tó dáa kò lè correct because dọ̀lá àti hasana ò lè lọ papọ̀ bídíà kò lè dé lẹ́gùn kúfúrù kò lè correct because dọ̀lálà lè dé kúfúrù ọlọ́run bá lò fáwọn kèfèrí ọlọ́run wà mọ́ yẹ́ta bá dálìl kúfúrọ̀ bil iman wà mọ́ yẹ́ta bá dálìl kúfúrọ̀ bil iman ẹn tó bá fi imani rẹ̀ tó fi pààrọ̀ kúfúrù fàkọ̀ dọ́là sàwà àtàlẹ̀ ẹ̀hẹ́n dọ̀lálà lè mí dọ̀lálà lè ní ṣírkù gẹ́bí ìfàkọ̀ dọ́là dọ̀lálà mòbínà dọ̀lálà náà lè ní ẹ̀ṣẹ̀ lásán ọlọ́wọ́ bá sọ pé wà mọ̀ yá sí láàwọ̀ rọ̀súlà ẹ̀tọ́ bá yapa àṣẹ ọlọ́wà tó ìwé ìfàkọ̀ dọ́là dọ̀lálà mòbínà àmọ́ kéyẹ àwọn méjì ni wọ́n rọ̀ jù sábátúwádìí ẹn tó ní ọ̀làlà ìjọ òdà ní jẹ́rẹ́ ẹni tó ń sọ wípé bídíà náà lè jẹ́ kò sí àkà tó gbọ́lọ̀ jẹ́ kúfú kò sí àkà tó náà jẹ́ ṣírkù ìyẹn náà rọ́nk ẹ́ àfẹ́ tó náà bá sọ pé gbogbo bídíà ni kúfú àbí ṣírkù òun náà rọ́nk ìtumọ̀ tí dọ̀làlà ń wí lágbọ́dọ̀ tú gbogbo ẹ̀ láti bá a ṣe ń túké kéyàn á sọ wípé dídí apẹ́ àbíkò pẹ́ ní nọ́ọ̀sù yẹn gẹ́gẹ́ ó ti jọ pé because gbogbo òtúmọ̀ títọ̀ lálàbá lè lè tó yẹn fún ẹ̀ ó ti pẹ́ ẹ́ so ẹni tó bá ní kò pín ibi táyì ó ti mọ̀ fáwọn náà fẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yọ́ rí pé wọ́n lẹ́sẹ̀ wọ́n evidence mi wá ni kéèkà á sùn mọ́ ibi tó ti wá mọ̀ wípé kúfù ló bèèrè orí nǹkan báyìí ó rí pẹ̀kẹ́ sáàsùn yẹn asùn tó bá gbọ́ lórí ìyẹn láti fẹ̀ wá fẹ́ tákù pé àwọn evidence yìí fẹ́fẹ́ fi wọ ọwá náà fẹ́fẹ́ fi pé gbogbo ẹ̀ ní kúfù náà kò correct láwá débi ọ̀rọ̀ pé iṣẹ́ bá àmọ̀ tó gbogbo bídí àtẹ̀ṣẹ̀rẹ̀ èdè láwá ní ọkùn kẹ́lmà bídí àtẹ̀ṣẹ̀rẹ̀ èdè tọ́lọ́run ló sọ bẹ́ẹ̀ sáànàbì ló sọ bẹ́ẹ̀ múnásùbà ibi sáànàbì sọ pé àlbídàtù tẹ̀ṣẹ̀rẹ̀ àbí kó lò mídá tí tẹ̀ṣẹ̀rẹ̀ mú wá tó bá rí mú wá àgbà kò sí kò sí tí ọlọ́run ló sọ pé kó lò mídá tí tẹ̀ṣẹ̀rẹ̀ kò sí dẹ̀ kí ló dé tí wọ́n fẹ́ jó ma ìjọ ìjọ pé gẹ́ bá ti ṣe mọ̀ pé láàmà ẹmẹ́gbà yóò ẹmẹ́gbà ò ọ̀rọ̀ náà tún láǹsọ mú wá ní tí ọba mú wá ń wà mú wá lórí wípé àá tẹ̀sílì nìlá ṣẹpọ́lọ́ ọba sọ pé amlahun ṣúraka ṣára òunláhun mẹ́nà dí máa lábí àtàbẹ̀ ṣe wọ́n láwọn nǹkan míì tí wọ́n ń sìn àwọn wà tú pé tán gbé kalẹ̀ fún wọn lófin èyí tó máa rẹ̀ ní wọ́n gbé àwọn nǹkan kan máa sìn ní nǹkan tọ́pọ́lọ́wọ́ ọba kò fàyè ẹlẹ́ àwa ní tẹ̀sìrí ilẹ̀ mọ̀wí ṣàrọ̀ à ló wà nù àyà ṣàrọ̀ à kéèṣe ṣàrọ̀ à tẹ̀sìrí ìjẹ́mọ́ záàrù ṣàrọ̀ à ṣàrọ̀ à tó wò ní ṣẹ́dá lọ́dá ìní ṣàrọ̀ tó rẹ̀ ló fi

àti ìbàdà tọ̀wọ̀hí àti ìbàdà ẹgbọ́n tọ́lọ̀wọ̀ bá wí ṣàrọ̀ alákùn mìnà jí máa wà sọ́ọ̀bì ìnà ha ọlọ́run ọba ó gbé kalẹ̀ fún yín lẹ́sìn nírú tó sàtọ́kẹ̀lẹ̀ kẹfàdẹ́bì lóò ṣẹ́ṣẹ́ rí àtànẹ́bì jọ tàbẹ́bì lóò ní lóòsọ̀kọ́ ìgbẹ̀ṣẹ̀lẹ̀ tọ̀wọ̀hí ìdìnà ọdí papọ̀ ìwọ̀n bẹ́ẹ̀ gbọ́mí ọlọ́run bó ṣẹ́rọ àrùn ṣẹ́rọ àlẹ́kùn nínú dìí ọlọ́run ọba ó gbé kalẹ̀ fún yín lẹ́sìn ní irú kàtí ó sàtọ́ọ̀lẹ̀ rẹ̀ kalẹ̀ fánàbí ló àtànàbí Ibrahim àti báyìí báyìí tọ́lá bá ń sọ́rọ̀ àmẹ́bí ọlọ́run ọba pé ìwà àti wọn ẹ̀sìnkẹlẹ̀jọ́ wọ́n máa ń lo ṣára àfún òṣùlù dí àti ìbàdà wọ́n èlò ṣára àfún ibi tó máa ń lo ṣára kéèdè ṣe inú Kùránì àti Súnnà ó ní tó bá ti kan dífẹ́ǹsì àwọn àdájọ́ tó ní ṣe pẹ̀lú muamalat láàrín tẹ̀ṣẹ̀rí ìtọ̀lá pé àwọn tẹ̀ṣẹ̀rí àwọn dífẹ́ òfin tó ní ṣe pẹ̀lú tọ̀láàkì àwọn tẹ̀ṣìrẹ́ áàdì tó ní ṣe pẹ̀lú rìbá àwọn tẹ̀ṣìrẹ́ áàdì tó ní ṣe pẹ̀lú kí níkan zina ẹ́ kọ́nsẹ́tì halalu àti haram ní tẹ̀ṣìrẹ́ ìbálọ́jù ẹ wò dáadáa kọ́nsẹ́tì halal àti haram ní kẹlmà tẹ̀ṣìrẹ́ ìbálọ́jù kẹlmà ṣẹ́rẹ̀ òun máa lọ pẹ̀lú díì usulu díì òní ẹ̀yọ́ sì ti rí ẹ̀yẹ́ bẹ̀rẹ̀ wípé àwọn tọ́lá ọba ń sọ bí ṣe amúláwó ṣúràká ṣẹ́ra olà ọmọ ẹ̀dẹ̀ olámi àdágbé ìlà ṣe àwọn lárúbáwá tó jẹ́ mùsùlùmí tí wọ́n láwọn òfin kan pàtó tẹ́gbẹ́ kalẹ̀ fún nìkan wọ́n lè máa ṣe ò níbàjẹ́ àmọ́kán ní gbẹ́fẹ́ ṣe ní áṣẹ́lù fún ìsọ̀rọ̀ ilé iye ẹ̀sìn náà ni wọ́n tẹ́ ah, ká má lù aṣọ eh So ìbàdáàt ati usulu tawhid ni wọ́n lo ṣára àhọ́ láti sàbálò ní Qur'an Sunna ibi tán máa ń lò fún èdè ìdíje anything tó bá ti wà ní ẹ̀sẹ̀ tó ṣe yípe ìmá in mustahab ó mustahab àbójẹ́ wájib wo so pé ṣára ní kúlù ṣára láti ara ẹ̀sìn ló wà ní wọ́n lò ṣọ́rọ̀ ṣàárẹ̀ mọ̀ṣòro láàrin mọ̀ṣòro ìyà ìtún ẹgbẹ́ ẹ̀rí kó wà ní ẹ̀sìn ìtún mọ̀ṣòro ìyà ẹ̀rí wípé ó wà ní ẹ̀sìn kíkọ pé mọ̀ṣòro ìyà wípé obìnrin tí ò tí bàlágà àlèsì lọ́kọ ìtún sọ pé ẹ̀rí kó wà ní ẹ̀sìn hm? ẹ̀rí pé nǹkan wà ní ẹ̀sìn ni wọ́n lo ṣára àfún kèése òfin ẹ́ kèése òfin so ẹ̀rí pé nǹkan wà ní ẹsẹ̀ àmọ́ even at that ẹ̀yẹ́ kí n sàlàyé rẹ̀ dáadáa tẹ́sì náà gẹ́gẹ́ ìṣẹ́ rẹ̀ wọ́n lo kọ́nsẹ́pì kan tó sí pé àwọn àwárí jù ní wọ́n máa ń lò mùsùlùmí láti call attention wọ́n mú pé ṣẹ́ra alákùnmí na amláhùn ṣúraka ṣé àwọn mùsùlùmí ṣe wọ́n láwọn tó jẹ́ bí irú nǹkan míì tí wọ́n ń sìn bóyá òòsà àbáwọn nǹkan míì tó ṣe kóhun ló ṣòfin fún wọn wọ́n ní sátiri fáwọn mùsùlùmí lọ́lọ́wọ́ bá fi ọ̀rọ̀ pépé yàn gbé òfin míì tí ò sí mẹ́sìn kalẹ̀ ẹ́ tó tó ní mùsùlùmí náà tó ṣe bí dáadáa bá ti ṣe ó ṣe ìtọ́ta mùsùlùmí ṣe tó ṣírí kù ní another ẹjọ́ ìmọ̀gbogbo kọ̀rẹ́tì ẹbẹ̀rẹ̀ pé áyà yẹn tó ní ápùlà hùn ǹjẹ́ wọ́n ní àwọn àwọn ni hùn bá ṣe áyà yìí áyà tọ́lọ̀ ọba dàrẹ́ ìgbàwọ̀ sàábí ànẹ́bì ni àbí tẹ́lẹ̀ sáà mùsùlùkù lásù ànẹ́bì ẹwù dáadáa ápùlà hùn ṣe wọ́n ní àwọn àwọn ni wọ́n tó wà ní áyà ẹ̀dàpẹ̀ mọ́ bá ṣé wọ́n láwọn orogún kan sánsìn tó ní fóòwò ló sọ pé wọ́n lè máa ṣẹ̀sìn báyìí rómi yẹn ṣé àwọn sàájá nẹ́bì lọ́lọ́ ń bá wí ṣe àbáwọn mùsùlùkún lọ́lọ́ bá lálẹ́bì sí àwọn mùsùlùkún àbí very good ááyà àwọn mùsùlùkún ni wọ́n lò ìṣẹ́bẹ̀ kẹ́kàn abúdájọ́ ń bẹ̀ pé àà ah, kíyàn dá nǹkan lẹ́nẹ́sẹ̀ ò dá wọn wá gbé ìdájọ́ mùsùlùkún fáwọn mùsùlùmí òun ní tó mọ́ mọ́rù kọ́lá attention sí pé ara nǹkan táwọn kàwárí jù ní problem sí ni pé ẹ̀ntọ́lẹ̀kú ìlà àyàtì ẹ̀ntọ́lẹ̀kú ìlà àyàtì nazalat fil kuffar faja'aluha wọ́n lọ wọ àwọn ááyà tó bá hàn kò fàárù lọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún wọ́n sì gbé dájọ́ rẹ̀ láàmú rẹ̀ ìntọ́lẹ̀kú ilẹ̀ àyàtì nazalat fil kufar faja'aluha ala al-mu'minin wípé ọlọ́wọ́ bá sọ fún wa ní Qur'an

wọ̀lá yàhúdù alátọ̀ amìlì mùsùkì kèé ẹ̀kọ́rẹ́jì àwọn ẹ̀kan jẹ́ oúnjẹ lórí oúnjẹ kálíkà tó bó bá ti ṣe ètù gèdèrí ẹmúyàn lọ́wọ́ kí wọ́n ti wá sọ̀tún mẹ̀rẹ̀ fún yín ìkéjì kùrán sọ fún wa wípé wọ̀lá tó bá bẹ̀ sàbùdérọ̀ ìwà nẹ́bí ìwà mọ́nìyàn mọ́nà náà pàá mọ́gbé ìṣòwò innal mubaziri àwọn tí wọ́n ní rabà kánú ikhwana shayatin ọmọ àyà ṣètọ́nù ni wọ́n kéré bá ṣètọ́nù kèfèrí lòun ìwọ náà tó jọ ọmọ àyà rẹ̀ kèfèrí ni wọ́n náà lẹ́yìn náà pà ó tọ̀nà tó tí ọlọ́wọ́ bá sọ fún wa fáwọn pèsè rí ara tó ń ṣe orígbé wọ́n máa ń rí ọmọ wọn mọ́lẹ̀ àbí àwọn mùsùlùmí wọn jáde táà bá rí mùsùlùmí kẹ́rì tó bá rí ọmọ rẹ̀ mọ́lẹ̀ láyé pèsè

wọ́n ti jẹ́ mùṣírikùn pẹ̀lú pé wọ́n ń sin nǹkan mí yàtọ̀ sọ́lọ̀ ọ̀rẹ́dì in tó sọ wọ́n di mùṣírikùn nù ọlọ́wọ́ ń sàwọn actions mi ìta ń ṣe tí ó fẹ́ kẹ́yìn mùsùlùmí jọ wọ́n ìdí yẹn pé yẹn kèfèrí fún ni pé nǹkan tó bá sọ kèfèrí di kèfèrí ẹ́ tí wọ́n náà wá ṣe wẹ́ kìí ṣe àìmọ́ fún táríkà ló ń jẹ ló sọ kèfèrí di kèfèrí ìtọ́lọ́kàn sọ ni pé ara àwọn àfáàrùn àwọn orípa tó tẹ̀lú pé kéèmọ́ bí jẹ́ kìíyàmà ní pé yóò mẹ́kẹ̀ láti mọ́ ṣe báyìí ìwọ náà mẹ́jọ ó ní gbẹ́dájọ́ kèfèrí fún ó kà lo information láti fi wọ́n mẹ́ pé kó má ṣe nǹkan táwọn kèfèrí ń ṣe mọ́sẹ̀ túnú ibi jáde mà ó mọ́ fún kàtọ́ ọ̀bẹ̀rẹ̀ bí aláwọ̀ àlùhù ó ráwọn kan tí wọ́n jẹun ìran àrùn oúnjẹ jẹ ara jẹ kí nìkan ìgbádùn ó ní àá ah, ah oúnjẹ yìí ti pọ̀jù gbádùn yìí pọ̀jù ẹ́n wa yawma yuradu alladhina kafaru ala an-nar adhabtum tayyibatikum fi ayatikum ad-dunya ẹ̀fẹ́ gbogbo dáadáa ẹ̀fẹ́ lò sánlẹ̀ ayé ni ṣẹ́tùmọ́ rẹ̀ ìdájọ́ tó wà ní ẹdíkẹfẹ̀rí wọ́n fi ròyìn ẹnìmọ̀ tó náà bá ti tẹ́jọ́ ọ̀nà ìdíkẹfẹ̀rí bẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀kọ́ ìta máa fi ń ṣe a máa fi ń wọ́nù ní pé kéèyàn má ṣe rú nǹkan tí kéfèrí ṣe ẹnìmọ̀ tó bá di kéfèrí ó ti láwọn actions tó ṣe tó fi di kéfèrí ṣùgbọ́n kéfèrí náà sáwọn àwà mìíràn tí ó dáa tàbá wá rí mùsùlùmí tí ń ṣe àgbò onídàájọ́ ìpínlẹ̀ ìmánìtẹ̀ àwà ní kìí haramu ní tó bá òkè kìí ọmọ ṣe ìpínlẹ̀ ìmánìtẹ̀ kò yé láyé gbẹ́dàjọ́ kìí nísìn bá ìkèbèrí oúnjẹ rìbá àbí tọ̀ tí mùsùlùmí bá jẹ rìbá ṣé rìbá jíjẹ ló sọ pẹ̀lú ìdìkèbèrí tó tí mùsùlùmí bá ṣe ìdájọ́ tó bá tí nǹkan yóò bá ti jẹ́ kú fún ní ẹ̀sìn nígbà kan fi òye kèfè ní wọ́n ń wọ́nù rẹ ni pé má dàbí ẹ́ ìwọ́n tẹ́ ṣe nǹkan yẹn ló sọ́ di kèfè ní sọ ara rẹ̀ ni wọ́n ṣe ń bi ámúlà àwọn ṣúràká àwọn sọ́láfù wa tán lo áyà yẹn wọ́n fi ṣe tààzírù wọn ò fi ṣe kọ́pù àwọn sọ́láfù wa tán lò ìtọ́sọ́ ni pé ìtọ́lọ́wọ́n bá fi òyìn àwọn kèfè lè kí mùsùlùmí má ṣe kìí ṣe kí wọ́n sọ pé kò sí bá ti ṣe ń kọ́ yóò wà di kìtìrí sọ́mlà ṣúra káàmì àwọn làhún àwọn kèfèrí ti di kèfèrí ọ̀rẹ́dí wọ́n ti di mùṣìríkùn ẹ́ wọ́n wá tẹ́lẹ̀ ìkún àwọ́ wà lọ ayà ìfẹ́ àkọ́dà tó lọ fi ròyìn àwọn kèfèrí ò ní wípé wọ́n máa ń ṣe nǹkan báyìí tó kí àwọn ááyà tó ṣe pé àwọn kèfèrí lọ́lọ́run bá sọ kalẹ̀ fún ọjá àlúhá alẹ́lmọ̀sìnì kánótẹ̀ dáadáa kánótẹ̀ dáadáa èyàn máa ń mú pàázérù ni wọ́n fi ń ṣe wọ́n kì í bí ṣe hópù láwọn sọ́láfù àtànlò ọ̀lẹ̀ záàfù tẹ́nìkan tẹ́bá ah, kí ló ṣe ṣe ni ní ṣíríkù ní yóò ní ah, ẹ̀ṣẹ̀ ńláńlá ni àbí òkè but àwọn kèfèrí náà ń ṣe àwọn ọlọ́fì ròyìn ní Kùrán kèése ṣíṣe rẹ̀ ló sọ wọ́n di kèfèrí wọ́n tẹ̀kẹ̀ sí tẹ́lẹ̀ ara àfáàrù kúfù wọn wá ní pé wọ́n wá lè lọ́kàn ìṣẹ́ afárù ló jẹ́ fún tààfíìrù tọ̀ fún mùsùlùmí yóò wà jẹ́ kẹ̀bírọ̀ ó lọ́wọ́n fi ròyìn àwọn kèfèrí wà ní àkèfèrí wọ́n fi ròyìn wọ́n dàdì kèfèrí náà kìí ṣe tó sọ kèfèrí nù another example tó jọ alìmúnà àbí tọ́lì lọ́jọ́ láwọn nígbà tó fẹ́ ròyìn àwọn kàwárí ó ní àwọn wọ̀nyí ni àyà tọ́lọ́wọ́ bá sọ wípé kúl àwọn nàbí okun bil akhsarina a'mala الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا ṣé kí n fún yín láwọn tíṣẹ́ wọn ti kòfó àwọn tó ṣe pé iṣẹ́ wọn bẹ̀kẹ̀ ti dànù ní ayé tẹ́wọ́n rò pé dáadáa làwọn ń ṣe alì ní àwọn àwárí jù ní mbáwí wọ̀tẹ́ ìbìra yí tẹ́sílẹ̀ pàpé báwọn sọ́láfà sí máa sọ̀rọ̀ ní pé áyà mo kàyí súrà olówà sọ́tù kàfàbí sọ́tù kàfàbí fẹ́ mọ̀ ni àbí mọ̀dàníyà maka ló sọ̀kalẹ̀ ní Madina makíyà ní sọ́tù káwù sóra maka ní sọ́tù káwù ibi tẹ́ sì mọ̀ ní pé wọ́n wà bí wà nẹ́bí ń palá sóra maka ní kọ̀tọ́ wájẹ́ sóra maka ṣe kàwà rí dìde maka ní sáàrí dìde tí a lè lò a lè mọ̀ ti dé ṣùgbọ́n ó fẹ́ lo kìnní kan bẹ̀ ni ó ṣe dédé wọn wípé wọ́n ń ṣiṣẹ́ aburú dáadáa làwọn ṣe pé kán wo ẹn tó jẹ́ mùsùlùmí kán pé kéfèé ní kán tó wá pa káwọ́ máa gbà ládá wọ́ọ̀dù tó jáde di áyà yẹn ló fẹ́ lò fún wọn pé alladhina dalla sa'yuhum fil hayati dunya wa hum yahtabun pé kí iṣẹ́ wọn ti dànù ó sì pé dáadáa làwọn ń ṣe ẹ̀ẹ́ mọ́ọ̀bù yẹn ó ṣe

kúfùrù kéèkéé kúfùrù ń ba fẹ́ jẹ́ ló fi jẹ́ kúfùrù kúfùrù máa ń ba aslun ìmáàni jẹ́ kúfùrù ẹ máa ń ba ìpínlẹ̀ ìmáàni jẹ́ ló fi jẹ́ kúfùrù ló fi jẹ́ pé ẹniyẹ òfìsínú islam ma ìpínlẹ̀ ìmáàni ni kúfùrù dìgrì ní ń bàjẹ́ tó bá ṣe kọ́wọ́ ìjẹ́ kan bàjẹ́ lásán ni kò tí ìdélẹ́bù kúfùrù ọ̀tọ̀ ní pé kìíní ó bá ṣẹ́ jẹ́ ọ̀tọ̀ ní pé kìíní ó bá áṣìlù ìmáàni jẹ́ ẹ̀yìn fún ilẹ̀zàmbò bí èyàn bá ṣe fọ́dákọ̀ fún èyàn tó wá ṣe ìyàrà lé lórí ṣe fọ́dákọ̀ rẹ̀ gbá yá ayú alẹ́dínà àmànú látúbìlù sọ́dàkọ́tíkùn bilmanni wal adha ní kùránì ẹ má bá sọ́dákọ̀ yí jẹ́ pẹ̀lú pẹ̀sẹ̀ ìyára àbíkẹ̀ẹ́sẹ̀ sùta so now bí mọ́nù ṣe wá bá sọ́dákọ̀ jẹ́ òun tó wá sọ́ ní kúrú mọ́nà ọba aslul ìmánì jẹ́ ọba ìpínlẹ̀ ìmánì jẹ́ ó ba iṣẹ́ ẹyọ ọ̀kan yẹn jẹ́ ẹmọ́dà àpapọ̀ in tí kúfù fi ń jẹ́ kúfù ní pé aslul ìmánì dẹ̀dà ló wó oṣòwò gẹ̀ẹ́ni òní kankan mọ́ dídá ń tẹ̀ iṣẹ́ yẹn gangan lọ́lọ́run nígbà ó lè ṣe papọ̀ iṣẹ́ yẹn gangan pé ẹni yóò tó ẹ́fọ́tì yóò sọ́lọ́ ọgbó gbà ọlọ́run nígbà ẹnu tí bídà wà fún kìí ṣe pé bídà ń ba ìmánì jẹ́ bóòlá ìṣe ma wọ́n sọ fún pé wà mọ̀ yẹ́kùr bí ìmánì pàkọ̀dì hábí pàámàdù mọ̀ yẹ́kùr bí ìmánì ẹni tó bá ṣe kúrò pẹ̀lú ìmánì ìmánì kìí sọ pé bá fẹ́ gbé ẹni fi lè bá fẹ́ gbé ẹni fi lè bá fẹ́ gbé bá ẹgbẹ́ yóò bá ní ẹni fi lè bá fẹ́ gbé ríyá ríyá kárí yìí bá fẹ́ gbé tó bí ẹ̀bá ti jẹ́ bá ti jẹ́ mọ̀rọ̀ ìdíkòdí gẹ̀fẹ̀rí pé ní sí èèyàn kírun èèyàn tó wá ìtẹ́jẹ̀ lórí pẹ̀lú ó ti gẹ̀fẹ̀rí ó ti gẹ̀fẹ̀rí iṣẹ́ yẹn

wọn ò ní gba àtùbá rẹ̀ fún 40 days ó ti di gèbèrè mímú tí ṣe máa sí àní àbíbídá máa sí àtòwò tí bẹ́ẹ̀ kọ̀wọ̀n kò ní gba ìnú ẹ̀ tó wá ní gèbèrè lómi ìkẹ́kí nǹkan làrọ̀ ìkẹ́kí nǹkan jágbà fún ìlàjẹ́ ìgbẹ̀kọ̀ jájá jẹ́lẹ̀ so wọ́n sọ yíò náà pé ó ń ba ṣe kò bá ṣe jẹ́ kúfùrù ń ba aslul iman jẹ́ ṣírkù ń ba aslul iman jẹ́ iṣẹ́ yẹn yọ kó kò bá ìmánì jẹ́ anybody tó bá fẹ́ prúfẹ̀ kó mẹ́rin pé bídà ń bá ìmánì jẹ́ ìpà olóòtú sọ pé ó ṣe dédé kúfú àbójúdé ṣe wọ́n ní ẹgbẹ́ ọlọ́ọ̀lọ́wọ̀n ní sàfóríjì fún bídà ọlọ́run lè bá bá rẹ̀ àkọ́kọ́ hadith tó wà lórí rẹ̀ kí wà tó wà sọ̀hí sọ ní túnmà rẹ̀ wọ́n ni ìnàlọ́ha ìtajaba tauba pé ọlọ́run ọba ó ti kọ́ ó ti blọ́ọ̀kù tauba fẹ́ ẹgbọ́n wọ́n wá ń bẹ̀gbẹ̀ títí tí ó yẹ kó ti mọ̀ pé mùsùlùmí ni títí títí títí wà ń bẹ tó bá ṣe pé ṣíríkù ni wọ́n náà pé kò sí láwọn bá ṣe ṣíríkù ọ̀rọ̀ pé títí gọ́ ó ti ṣe láti ó ṣe rí dà báyìí ẹgbọ́n iṣẹ́ pùlọ́nù ó kò tètè nínú tó bá padà ló tó di mùsùlùmí padà àmìlẹ̀ ní títí tí ó fi ìtumọ̀ pé kò tí ìbàjẹ́ tó bá sí bídá kalẹ̀ ọlọ́run fún taọba tó bá tú báyẹn bọ̀ kìí ṣe tàbí sí ìrìnànà kò wà sọ̀hí o ọ̀rọ̀ àwọn sálàkù ló wà sọ̀hí lórí ẹ̀ ìtàn wíìnì wípé oníbídà nítorí pé kò fẹ́ kan mọ̀ pé kò kan tó ń ṣe ní nǹkan tí ó dá kò ní dẹ̀kan sí kìtà ọba mẹ́lẹ̀ yes ebi tẹ́ ẹ̀mọ́ tí ó dá ẹnìkan gbé sọ́kàn pé bó bá díjọ́ ìkì àmà iṣẹ́ tó wùn ràkà fọ́lọ́wọ́ bó kàn sí dàmọ́ òjì egbó òun ti sọ̀rọ̀ alìfà ti wá mílíọ̀n ẹgbọ́n tóró kọ́nà nígbà tó tún kú náà tó ké sí sáré rẹ̀ ẹ ò tó jẹ́ bá bẹ́ tọrọ tábà yóò sọ ní ọlọ́run tó tọrọ tábà ní sàárè fàtí sínú oké láìláì mọ́rọ̀ ní òkè tọrọ ọlọ́run wọlá sọ̀rọ̀ alìfà tó ń ké o so torí pé bídà ní ṣe kò mọ̀ pé tí ò dá ní kò ní sí kì táwọ́bà mẹ́ ẹ́ kò wọn wú tọ̀gbẹ́yàn hmm? bá wá ní ẹwọ̀tẹ́ bá wá ní ẹ̀ẹ́rọ̀bí mọ́ bọ́rọ̀ olórí sàfòrìjà ní ọlọ́run bá dápa àwọn tó pọ̀ dáadáa tánàbí na dápa tó pọ̀ dáadáa tí wù tó pé ẹ̀ṣẹ̀ ni wọ́n dẹ̀ ṣe anẹ́bíṣẹ́ àṣọ́lá sọ fún wa pé tó bá dijọ́ mọ́ndé àdíjọ́ tọ́ọ̀lẹ̀ wọ́n máa ń pìrìsẹ́ntì iṣẹ́ fọ́lọ̀ àbí ọlọ́run bó máa wá sàforíjì fáwọn èèyàn àfàwọn èèyàn tán bá jira wọn sínú tí wọn sọ̀rọ̀ ọlọ́run wà ní tọ̀ ẹ má ṣàforíjì bá wọlé àtàyẹ̀ sọ́lẹ̀hà ẹ hold on títí tó fi ṣàtúnṣe so sọ́lọ́run tó ṣàforíjì fáwọn èèyàn náà temporary náà tèfèrí ni wọ́n ara àwọn tọ́lọ̀ ní tẹ́sọ́rọ̀ pé wò ní dáṣẹ́ wọn ni al-abdul adiq ẹrú tó sápò lọ́dọ̀ olówó tí tí ó fi padà sékèsè rí lómìnì ló jẹ́nu tó ẹrú tó sápò náà bídá lòun náà ṣe tábà ní wọ̀n bá ní gbàṣẹ́ èèyàn òkú bà ló mẹ́ni táàkì bá a ṣe ń fún àwọn wà éèdì yókù pé kí n sọ pé ní sígbà bẹ́yàn bá ṣe ni wà éèdì yẹn anything tí ò bá ti tọ́ọ̀ṣì asòlì ìmán ò lè gbé e sí lẹ́fù kúfúrú àbíṣẹ́ asòlì ìmán ló gbọ́dọ̀ tọ́ọ̀ṣì

واعلموا أن فيكم رسول الله اما قال النبي بلاني لو يطيعكم في كثير من الأمر لعنتم lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ́ ń dálẹ̀ tẹ́ ìṣe ìṣòjá àlẹ́sọ̀sọ́lá tó bá tẹ̀lé yí lórí rẹ̀ tánàbí ní tẹ́ẹ̀ṣe fẹ́ òun náà ní tẹ́ẹ̀ṣe pé àbí báwọn kan ṣe ní báwọn kan ṣe tẹ́ nú ṣùgbọ́n láwọn bá jẹ́ sí ìmá ni wù yìí ojúkẹ́ fẹ́ràn rẹ̀ wọ̀zẹ̀yẹ́nà òfin kò lójú fún wàkárọ̀ ha ilé ìkòmù kófù ọlọ́run bá jẹ́ pé ẹ̀hẹ́jì kófù ẹ́ ó ṣe lára mú fún ẹ̀hẹ́jì kófù wọ̀lfòsó tẹ́s wọ̀lẹ̀sìyàn tẹ́bá tí ó mẹ́rin tàtọ́lọ̀ bá ká séjì sí kófù ju fòsókù lọ fòsókù ju ìsìyàn lọ ṣàngọ́yé kófù ó ju yapa àṣẹ

ìsìyàn wà bí ló fàákù ìsìyàn ìyapa àṣẹ ó wà bí ló then fusuk then kófù tọ́ ẹwò ní sí fusuk then kófù ẹ̀dá fún bọ́lá ọba ṣe tó yìí ẹwà wo àdísì méjì yìí kẹwàá wo bá tó gbogbo súnà ń wí kọ́dà tí everybody gbọ́dọ̀ wí tẹ́wò pé àtúbàṣẹ́ ah, pé lóòótọ́ ìrẹ́bàtẹ̀ ẹ̀fẹ́ gbádìí kan kéèyàn lọ lọ́rùn ilé ìlẹ̀kẹ́ lọ lọ́rùn ìṣùgbọ́n lọ́rùn kan lọ́rùn anábi sọ́lá sọ́lá sọ àdísà bí lábìnà fún ní Bukhari sí báàbù muslim bíbú musulmi fùsúkùn fùsúkùn àbí àbí lẹ́yìn fùsúkù lọ ẹgbẹ́ kú ah because wà lẹ́gbẹ́ àbí wàkàrà ilẹ́kùn ìlúkúfẹ́ wà fùsúkù wàlẹ̀ sáàrí alẹ́bẹ̀ wà kìtàlùhù kéèyàn bá musulmi ká kúfùrù ìdájọ́ wọ́n làá fún musulmi ká fùsúkù

olùkọ́lọ́wọ́ bá fẹ́ṣẹ̀ ráhámà pẹ̀lú wa bọ́sẹ̀ tó ń tẹ́ pí bá mùsùlùmí dá hadith tó wà lórí rẹ̀ ó yẹ káàsọ́ ní pẹ́kẹ̀tì lórí ẹ̀kẹ́ nìyẹn jẹ́ yẹ̀sọ́ bá lọ́wọ́ pẹ́ ní wọ̀kìtà ló kú fún dáyé anẹ́bí sọ pé látàríjò ń bá dí kù fáàrọ̀ yẹ́lú ìbù bá bùkọ́ ìkọ́ bàbá tí mo bá lọ fẹ́ bá dí kù fáàrọ̀ táwọn kọ́ bàbá lẹ́kùn ilé ìkúfùrù kúfùrù kúfùrù ẹ̀lẹ́rì dákọ lórí ẹ̀ náà afáfún wa ní àwọn àwárí jù ní wọ́n sọ lẹ́kùn sánàbí wà dákọ kúfùrù rárá láwáwò kankan mọ́ láàrín ẹgbẹ̀ mi kò lọ kéfẹ́ ẹkúrùyàn lójú rárá tọ́ gbogbo <coughs> then another one bari o ni pé àwọn sálàfù wa wá demonstrated because nǹkan tá jọ ń fa òní pé àwọn ò sọ pé àwọn bídá kan ò dé lẹ́fù kófù ìdáhùn sọ pé báàdùn dé dàrí kófù ìdáhùn sọ nù àwọn ò sọ pé bídá kan kò dé lẹ́fù kófù èyí dáhùn sọ pé ká ní gbogbo bídá ní kófù èyí ò lẹ́rìí bí kàkà bí tó wọ́n ti mọ̀ pé kò lẹ́rìí ó ní pé torí bídà àwọn bídà kan wá ṣẹlẹ̀ láti àwọn sọ̀hábà tí wọn ò wá tírìtì àwọn tán ṣe gẹ́gẹ́rẹ́ so n kọ́dà tó o bá lè lẹ́rì ìrẹ́dì mọ̀ ní tó bá lè lẹ́rì ẹ̀nà tó bá lè lẹ́rì pé but wọ́n pa àwọn kan kèfèrí èmi ò sọ sọ pé sẹ́gbọ̀n sọ bá bídà kẹ́ ṣe kèfèrí ẹ́ tẹ́lẹ̀ tó bá sọ pé bídà kò délẹ́kùn kèfèrí ló lò lẹ́rì fún mi ìdẹ́gbẹ̀ta sọ fún ọ

mímbà sáà ló jọjúmá ànẹ́bí gbé mímbà wá sí èsì ìkéjì òun ni pé ànẹ́bí sọ́sọ́lá lẹ́bí súnlá ànẹ́bí yóò kẹrùn kó tó ṣe kútùbà marwanu wá kọ́kọ́ gbé mímbà rù Abu Sa'id al-Khudri àti Abu Mas'ud al wọ́n wá sọ ah, وما خالفت السنة خالفت السنة آه أطلق سنة بدعنا تمشي Marwan ni wọ́n máa bá wọn sọ̀rọ̀ pé èyí táwọn máa ti kọjá kọ́ máa lọ. Kwẹ́ṣà ni pé ọ̀rọ̀ yẹn tábìlẹ̀ kò dìí sọ, ẹnìkan náà wá sọ rú ẹ̀. Ìwá ìkànsọ̀pẹ́lú mi ló sọ,

Marwan wa pada, padà obìnrin ìzámú lẹ́sùn lónà bó ṣe wà ní hadith nù àwa ni tọ́ pẹ̀lú bá tó fẹ́ ìkòjú ìṣe sọ yìí tó wọ́n pé bídá ló ṣe ibo ló ti kírun ìdí jẹun tí wọ́n máa ń kírun ìdí lẹ́yìn tèfè rí ti kí ìdí ti ah

kọ́dọ̀ ó sọ wípé àwa ti fún tẹ́ká sọ fún òun ló fa àdíjì márùn alé fún mùnkára kéṣọ̀ yìí ló fà anybody tó bá ní nǹkan tí kò bá jọ nǹkan tẹ́sìn mí pàlùkẹ́ yírò rẹ̀ ẹni ó chẹ́ǹjẹ̀ pẹ̀lú ọwọ́ rẹ̀ tí ò bá lágbára fábí lùsáàni tí ò bá lágbára fábí kọlù wà zálíkà dá fún ìmán òun ló fa àdíjì ibẹ̀ náà làbúsọ̀ pé lórí ti kírun tó ẹ̀yìn kèfèrí ló ti kírun Ah. Ah. ẹ bá gbóná nìyí ṣe ìbílẹ̀ ikọ̀ rẹ̀ so ọ ní ìbẹ̀ làbúsà ní ìbẹ̀ ìkẹun lẹ́yìn ìgbàtọ̀ pé bídá ló ṣe ó kẹun lẹ́yìn rẹ̀ tí ẹ ma ń kẹun lẹ́yìn kèfèrí ni èyẹ kẹun lẹ́yìn kèfèrí ìkéjì ó ní wípé kẹ́mọ̀ ìsàlàyé fún wa lẹ́ẹ̀kẹ̀ẹ́ àbúlábùnà máa fọ́nà ara ìdá òun náà ó sálámà sáwọn kàwárí ó sálámà sí wọn láàá yóò kí wọn lẹ́yìn tó ẹ̀yìn kìfìrí wọ́n tí ń kírùn ìkẹta àbúlábùnà sóòdù tẹ̀bá gbọ́ nǹkan tó wí ó kírun lẹ́yìn Usman ní Mínà bẹ́ẹ̀ bá travel èyàn máa ti kọ́ sóò ní àrí Abdullahi náà tó di ọ wá nígbàtàdé Mínà lọ́dún náà Usman bọ́n Affan bá ó kírun pé iṣẹ́ tó fi méjì ó kí mẹ́rin Ibn Mas'ud wa òun náà wá gbọ́ òun náà wá kí mẹ́rin nígbà tó wá kí ìtàn ó wá sọ̀rọ̀ kan tẹ́sì mà pé kò àgírí pé tí Osman ṣe wù kò àgírí pó correct àmọ́ tó ń ti bẹ́ẹ̀ òun náà kí bẹ́ẹ̀ ó ní òun kírùn pẹ̀lú Abubakar radiyallahu anhu báwọn bá ti travel àti báwọn lọ sí hajji òun kí rákà méjì òun kí Umar òun kí rákà méjì pẹ̀lú Osman fún ara rẹ̀ gan náà nígbà ọkọ́ di Khalifa pé nígbà padà yá Osman kí mẹ́rin ẹbá wà jíṣẹ́ inú súnà àbì Dáúd ìsáyè mọ́bọ̀ tí kọ́ṣọ́ bá débẹ̀ padà máa sọ lẹ́yìn ìgbà tí abúlẹ́bùn mẹ́ṣà pé Osman náà ṣe báyìí ní pàtì ìlàáfà ìfún bí ọdún mẹ́fà the first ọdún mẹ́fà ó kí mẹ́rin abúláàdì mọ̀ sí wà lówọ́dù tó ń ma tàfàrọ̀ ọtí dé kò mọ̀ ثم تفرقت بكم الطرق ọ̀nà ọwà gbèrìgbà ọ̀tọ̀ọ̀tọ̀ ẹwọ́dù tàfàrọ̀ ọtí dé kò mọ̀ tóró

nítorí pé bọ́yá bí díà ló ṣe tọ́mà tàfàrọ pàtàkì kò mọ̀ tó àwọn wọ́n gbùsẹ́ tẹ́bá ti mọ̀ wọ́n tẹ́bá ti mọ̀ wọ́n jọra wọn pa ẹ̀rọ tẹ́bá mọ̀ kakù án àbádi sọ ẹ̀rọ ìkóòsẹ̀ kalẹ̀ ká ló lè fi kò án mọ́ jazù ṣùgbọ́n ẹ̀rọ pé ilé ṣọ́ọ̀tì kan ti jáde tó bá wùnyìn rí ká ní tó bọ́ falawadìtì tọ́ nígbà tọ́nà ti wá tí kó ṣe bí falawadìtì kò bá wù mí annali min arba ìraka átín ẹnu rákà mẹ́rin tí ń kí lẹ́yìn usmanu yàbíkẹ́ mi náà ń kí fáwọn èèyàn yìí kọ́lọ̀n tí ẹ̀ ṣe kí ń gba raka àtẹ́ni mùtàkọ̀bàlà tẹ́ kọ́lọ̀n tí ó sì ní ìlú pé nǹkan táwọn ṣe ìgbésí báwọn pẹ̀lú ànábì so ó kí lẹ́yìn Ah, so kèdè yìí ni jẹ́sàgbó acknowledge ìgbé ọ̀n bàbá wá ṣe tó wọ́n wá bí ya ìfta ala Usman ó blame Usman lórí pé ó kíráka mẹ́rin fún mọ̀sán lẹ́ta arba wọ́n náà ìsókíráka mẹ́rin قال قل الخلاف شر يا قوم ابرون تو كفرين ان عثمان ها o kò lẹ́ni kàkà kọ́lá kò yẹ kó múyàn lójú another one báyìí bá gbà báyìí bá gbà tí question bá dé máa nígbà tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ìròyìn daadaa táwọn èèyàn máa tú tàbí tú dáadáa tó ti clear kọ́dà tí wọ́n sì tú jùlọ ọ̀nà man áàdáfà fi amina haza ma ní sọ́nà fọwọ́ àwọn ẹgbẹ́ àdíìsì yìí kí ni dọ́wà ń bẹ̀ bẹ̀rẹ̀ ẹni tó bá dá nǹkan kankalẹ̀ nínú ìfẹ̀sìn wáyé tí ò sí mẹ́ ọwà mọ́ àdá àdíjì gẹ̀gẹ̀ náà ti ṣe ń náà bí a ti kẹ́ṣẹ́ bá kà kọ̀rẹ́kì dada a kọ́mọ̀ táwọn but ni ẹgbọ́ kébí túnmọ̀ rẹ̀ ni pé bí èèyàn bá dáadáa dálẹ̀ ọlọ́ọ̀bù wọ́n ni àbò ah, láti tú báhùn ipé ṣe bá àmà padà dálẹ̀ fúnra rẹ̀ tí ó dáa àtọ́lọ́wọ́ gbà tẹ́lẹ̀ ẹmọ́ pé dàtí stéka ọgọ́lọ́wọ́ nígbà yẹn kò ní ìtumọ̀ náà pé ó dàtí kò sọ pé ìsẹ́ntẹ́ bá ṣe ìsìnà ọlọ́run nígbà ṣe bí dídá níbi tí ó dání kí wá ní ìtumọ̀ ọlọ́run nígbà pé ẹni tó bá ṣe dídá ọlọ́run nígbà pé káà ah, sí ìtú gẹ́gẹ́ bí wínà ìfẹ́fà ó wà rọ́dùn yẹn ìtó mìnì ní wípé

wúwa wúwa wúwa mímu tí ń bú sí nǹkan ẹyọ kan ṣoṣo àdífi mọ̀nà ámìlà àmà lán ẹni tó bá ṣiṣẹ́ ẹyọ kan ṣoṣo ẹyọ kan lẹ́gbà lè amúnà tí kìí ṣe pé bẹ́ẹ̀ láti ní kó ṣe fa húwa húwa rí bá fi ámàlẹ̀ ẹyọ kan ó sì ní gbogbo ṣẹlẹ̀ yókù ìbò mú ṣẹ́ ti wá hàn gbélé yìí wọ́n tún yóò náà bẹ̀rẹ̀ wọ́n wà bọ́ sí bí àdíṣì fẹ́ràkà ẹmọ̀gbọ́n wọ́n láàdíṣì fẹ́ràkà pé ànẹ́bìsá lásán sọ pé kò lúwà fi náà gbogbo àṣọ́ràkù wọ́n wà nùnà pé táà bá fi tú nítù wípé wò ní wà nùnà lọ gbére pé kèfèrí ni wọ́n ipé à ṣé ẹni tóhun náà fẹ́ kan wà lórí tọ̀ríkù wá ìbẹ̀rẹ̀ ọ̀kan tóhun náà lè tẹ̀sẹ̀ tẹ́ fi wọ́n náà ni ṣẹ́gbọ́n àwọn pàṣíṣẹ́ sọ fún yíwà fẹ́ tẹ́lẹ̀ important o ọ̀rọ̀ oh, important tó oṣù tàlàyé rẹ̀ yóò mọ̀ fẹ́ ìgbọ́mí wípé ìfẹ́ wí nì wípé àá tẹ́ bá ní pé àwọn fíráàkù yìí ní sí gbogbo wọn èyí wá ní kùlú àti náà pé àwọn kan ẹ̀tún òní lọ́gbẹ́ tó wọ́n ṣe ókè ẹyọ kan ẹ tó wà lórí ìlànà ẹyọ kan sófẹ́ ìgbésẹ̀ rí kò lè rárá ẹgbẹ́ ìfikíni tí ma kùlú àfinà ìjà ìwé kùlú àfinà rẹ̀ kò mí ìgbé yóò wọ́ná yes kùlú àfinà lò mí ìgbé yóò wọ́ná ohun tó mí ní pé finari mí ní pé ẹniyẹn ọ̀dẹ̀ fa'ala ma yẹ̀ sàhẹ́kù bí yí dókólà náà ó ti ṣe nǹkan tó fi tọ́ sí kó wọná ẹlùmọ́ ọ̀nà wà ìlú lásán ó ti tọ́ sí nǹkan ó ti tọ́ sí nǹkan tó fi lè gbogbo tí ó ti ṣe nǹkan tó fi tọ́ sí kó wọná kò rí ìfò ti wà lóná ìtumọ̀ fi lánàá ṣẹgbọ́n ẹni aṣọ tí ìyàn bá wọ̀ tó bá kọjá ògúnbẹ̀ fáfin náà jẹ́tìmẹ̀ pé automatically ẹni ẹgbọ̀rọ̀ wọn náà ni ó ti ṣe nǹkan tó fi tọ́ sí kó wọn náà ọlọ́wà lè design kó báyìí mọ́jọ wọn láyé tí kúrò lè jẹ́ nẹta na máàmù ẹni tí bá sọ owó pẹ̀lú wà lùgbẹ́ náà ìṣòro ó ti ṣe nǹkan tó fi tọ́ sí kí ó wọn náà ọ̀fọ́lọ́ lè mọ́jọ wọn náà ìgbọ́mí ní pé o ti ṣe nǹkan tó fi kọ́sù kó wọná ọlọ́pàá láti mọ́jú kó wọná ìtumọ̀ fi náà rìnú láàfù so wọ́n ti tútù kútù àwọn èèyàn gbà túkútù ìjà tó ń fúra sí wọ́n ti débi ánsá gbẹ̀tíjà end àwọn èèyàn máa ṣe rabaraba ibi tá ti mú kò tètè fúra wọ́n bọ́ mú nùrù òun náà gbà pẹ̀lú ẹ̀sì ẹ̀sì ẹ̀sì ẹ́ tẹ́bá

náà tó bá ìtùtù mẹ́ ìwánù tọ̀tọ̀ hmm? wá rí ń kí àdíjì mẹ́rin rẹ̀ tẹ́bá fẹ́ gbádìí sí iye ọdìjọ́ fọ́gbọ́nà sàlàyé rẹ̀ má sàlàyé lè ìtàn ẹlẹ́bẹ̀rẹ̀ pẹ́ṣọ́ pàtàkì tó ká mọ ùsùlù àti tààfíìn ẹgbọ́ ẹ̀yìn àfáàbẹ̀rin bàtí pẹ́ṣọ́ ẹ̀mọ̀sí wà ká fẹ́ mú láti dáhùn àmẹ́ ẹjẹ́ kẹ́ ùsùlù yìí ẹ̀ òun ni kẹ́ mọ ọwọ́ ẹ̀ bẹ́ẹ̀ bá ti tí ọba ti wọlé pẹ̀lú ìgbẹ̀ta ìṣúlù ọmọ ẹmọwẹ́ adíṣà nẹ́bí sàlálù àṣálù adíṣì bùráìdà ẹ ma wà adíṣì yóò tẹ́fì màtúmà adíṣà wú anẹ́bí sàlálù sọ pé alkùbọ́ọ̀tù sàlátà ẹ̀dàpẹ̀ ma gbọ́ adíṣì àwọn tó ń dájọ́ fún yàn yàrá mẹ́ta ni wọ́n àwọn adájọ́ dájọ́ dájọ́ wọ́n kọ̀ọ̀bìyàní fi náà wà kọ́ọ̀bí fíljẹ̀nì lọ́kọ̀ wà dìsí dára àwọn adájọ́ méjì fi náà adájọ́ kan fíljẹ̀nì anábi wá sọ adájọ́ méjì tó wà fi náà akọ́kọ́ rọ́jùlùn ẹni tí ó ní mọ́ tó sì dájọ́ láàrin àwọn èèyàn ọwọ́ fi náà wọ̀rọ̀dùnú adájọ́ mi tó ṣe ń pé arafalhaq ọmọ òdòdó fàkọ́dọ̀ nìlá sí dékèlá àti òdòdó mọ̀ ó wá sí ó fọ́pọ́sìtì dájọ́ fáwọn èèyàn olówà nùlá kọ́ọ̀dẹ̀ ẹyọ ọ̀kan tó wà ọmọ ó tó méjì sí náà question tẹ́ bí wọ́n wò ní pé kọ́ọ́dí tọ́nà ní yíwá fi ìjánà yìí sọ́ọ̀ náà lè dé sí náà ni ah, kọ́ọ́dí tọ́nà bí lọ́wọ́ wọ́n lè jọ́nà yìí kò lè dé sí náà tí ó fi mú wọn kò lè jálè kọ́ọ́dí èyí tóhun sí tóhun owó orí ṣe tó fọ̀ ìjọ́nà ìtumọ̀ tó mì ní pé wọ́n ti ṣe nǹkan tí wọ́n fi tọ́ sí káwọ̀ pẹ́lú àṣàkàtọ̀ yìí pé a ah, tẹ́lẹ̀ yìí dáadáa ó ti ṣe nǹkan tí ó fi tọ́ sí kọ́wà ìbẹ̀rẹ̀ kò sọ pé kò lè sí mí àbálọ́lẹ́ àṣà yóò ó ti ń tẹ́tọ̀ wọ́n rẹ̀ ọdí eléyìí náà ọgbọ́ náà dájú ó ti ṣe nǹkan tó fi tọ́ sí kọ́wọ̀ ọ̀nà ó wá lè ṣe lọ sí hajj lẹ́yìn rẹ̀ kọ́wà wá gba hajj rẹ̀ kọ́wà ìbẹ̀rẹ̀ tó ẹgbẹ́ nílé ti lọ́ba ànábì ibrahim tẹ́lẹ̀ jùlọ ọ̀pẹ́ síbì kan bẹ́ẹ̀ náà làdísì tìrọ́p náà ibi sọ orí tìrọ́pù lẹ́jì àtàríbì ìjánná fún pé wọ́n wà lórí ìlànà ẹ̀kọ́ wọ́n ti ṣe nǹkan tí wọ́n fi tọ́jú ká wọ́n jẹ́ náà pẹ̀lú aṣà wọn là ń líǹkì wà éèdù wọn mọ́ tó ìtumọ̀ àdíṣì ní sallallahu ala muhammad ala sayyidina muhammad wa ala alihi wa ashabihi wa azwaji wa zurriyatihi ajma'in wa sallam na'am assalamu alaikum wa rahmatullahi wa barakatuh